nígbà yìí ni wọ́n ti ṣòfin táwọn ọba ọba ọba ọba alẹ́ Yorùbá gbogbo ọba alẹ́ Yorùbá tó ti parapọ̀ ni wọ́n láwọn ò jagun mọ́ nílẹ̀ Yorùbá wọ́n ní ogun ti tán wọ́n ní kò sí wàhálà mọ́ wọ́n ní kò sí wàhálà mọ́ wọ́n láwọn ò jà mọ́ nígbà yìí òní Yorùbá bí ti ṣáì bíríìjì ìmẹ̀sí ilé nígbà náà ti kọ́ ìmọ̀sán kan nínú igbó yìí pé àwọn ọ̀jà mọ́lẹ̀ yorùbá wọ́n báyìí orí báyìí sí báyìí gbogbo àwọn ọba tó ti gbà wọlé fún wa wọ́n fẹ́ jẹ́ kí fúlàní kó wa lẹ́rú ìṣẹ̀dá àwọn ilẹ̀ oòdùà á bá wọn jà. àṣẹ. ilẹ̀ yorùbá á pa wọn o. àṣẹ. gbogbo ọba pátápátá tí ò lẹ́nu àti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ fúlàní tó gba fúlàní láàyè kán bá bẹ̀rẹ̀ fún ọmọ yorùbá ilẹ̀ yorùbá pa wọ́n o. àṣẹ. ó bá àwọn bàbá àwọn dagudagun tó kú sí báyìí ibẹ̀ ni látò sàkú sí o gbogbo ọbẹ̀ yẹn bí àwọn kú sí àwọn ọba tó ń dẹ́rù ẹ̀wò báyìí tí wọ́n gbàgbọ́ fúlẹ̀ yorùbá wọ́n gba ibi wọn rè é ilẹ̀ òdua àtọwọ̀ a máa mú wọn. àṣẹ ìdùnnú wọn lè bó délé. àṣẹ bí wọn ṣe máa jẹ nìyẹn. àṣẹ bí wọn ṣe máa rí nìyẹn máa bẹ orí rẹ. ṣá wọ́n bọ̀ wọ́n bọ̀ akílẹ̀ àtúntò àmì ẹ̀ wọ́n bọ̀. ìyá máa ṣe lọ bẹ́ẹ̀ àwọn ẹ̀ wọ́n bọ̀ akílẹ̀ kiri jisa lélẹ́yìí ẹ eh, yorùbá trade site. yàgò full. Eh. Hello sir. Ẹ lọ ibi tí ògèdègbè máa ń jòkó sí ẹ̀rọ náà gbóṣó. ajagunléṣà ẹ̀rọ máa ń jòkó sí bá ṣe fẹ́ sinmi tó máa ń jòkó sí yẹn orí òkúta ẹ̀ yẹn lọ́ọ̀kan yẹn tó máa ń jòkó sí wájú ẹ̀ jagun nígbà tó máa dé àtọ̀ tó bá fẹ́. ògèdègbè tá gbogbo ṣe ayé tó ọ̀pọ̀ ẹ̀ má jọ òun mi o. ògèdègbè má jọ òun mi o. ògèdègbè má jọ òun mi o.

jẹ́ ká wọ́n rí ṣùgbọ́n ṣe ká jàjà yé o. ẹ lábàtà ní ìgbà rẹ̀ ògbèlègbè ilẹ̀ Yorùbá Ìjẹ̀ṣà land wá ti wà lẹ́yìn o. ọmọ ẹgbẹ́ la jẹ́ àníkànkan o ṣùgbọ́n wàá rọ̀ lọ́wọ́ o ká má jàjà yé o. torí wọ́n ní àga ògbèlègbè ẹ ẹ má ṣe bá bà jẹun ọlọ́dọ̀ àpẹ àwọn náà kájà àjàyè ẹ àdìgbòhùn lọ aja máa jà àgbàgbèrè pé eléyìí alọ́dúró alátẹ̀lẹ́ ni òkèlè sábà dúró ó pè wá o kájà àjàyè ẹ bá kí àjàyè lè wá kí pa àlẹ́ àṣẹ bẹ́ẹ̀ o màálù yẹn èmi náà fẹ́ jọ lórí. Eh, mo bẹ kórìkọ náà kiri yorùbá kájàkáyé káwọn yóò wí kápá fúlàní wèrè ẹ bẹẹ máa rí.